ṣiṣẹ́ mi ò ní jẹ gbèsè ayé ò ní tẹ̀yìn gbèrú mi ò lè sọ tiẹ̀ àánú ẹ̀ ṣe mí. mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé mọ́ńkélé ilé tó bá wọ̀dí ilé owó ọ̀nà tó bá tọ́jọ́ lọ́la àpótí ìtọ́jú kò lẹ́jọ́ wà kán lẹ́bọ̀. ilé tó bá wà nílé wọn. mọ́mi ẹ kú lé o ẹ káàbọ̀ àlàáfíà ni adúpẹ́ mọ́ pẹ̀lẹ́ ah, ah. kí ló dé tẹ wá dúró síta ó wọlé ni. ó ti fẹ́ máa lọ ni. ó ti fẹ́ máa lọ nígbà ògùn lọ kí lè wọ́n lọ ṣe ń lé ọ̀hún. mi tún lọ sílé. Eh. <laughs> ó dáa ó bá mi káwọn parents ẹ o. agan wa. ṣọ́ọ̀tì jẹun ṣá. kó o. the life of my parent, my friend Ninola. I want you, God, to continue to protect my parent, my friend, and myself. All this I ask in the name of our Lord Jesus. course for him. Hello, good morning. <laughs> good morning. I'm fine. And yours? I don't know what to say again. <laughs> so for me, Lala. Uh -huh. Are you serious? There's no lying here. Good job. Mm-hmm. Ṣínà Adéyẹmọ Arìbísálà. The best female student for this year is. Makele, Makele, Makele, Makele. You got it wrong what give you assurance that I'm going to mention her name? Strong. Yoruba people says, ojoojúmọ́ kọ́ lọ́dún, ọjọ́ gbogbo kọ́ It's a pity. My winner is. The winner is Alaba Omokpenola, Oladimeji. Ọládìméjì. So you won. So you won too. Ah, congratulations, bro. Congratulations. But mo mọ̀ wéjú ẹ lọ. Ṣìnà, ah, ah, ìwọ mọ̀ wéjú èmi lọ. Of course, it's obvious. Ìwọ náà mọ̀ pé mo mọ̀ wéjú. Matron is calling you. Oh, okay, now. okay, okay. Babe, no, I need no, to go. Go, go, go, go, go. So you okay. just mean whatsoever she says now. Yes, I will. Bye, boy. Bye. Yo. Mr. Shino the best come, ọmọ ń kele. ìwọ ìwọ nàbí. ṣọmọ nǹkan tó kù to máa ṣe fíìmù àti junior the last thing is you gonna fight which is physical combat. really. Yeah. <laughs> fools fool ẹ̀yin méjèèjì so o expect making kí n sá fún ẹ ìwọ tàbá láàárọ̀ ẹ fight. yes. Bring it on. She, no. she, Bring it on now, Shibuli. Shibuli, Shibuli. What's happening here? Hey, shut up, shut up, leave me, Sit down. Sit. Yes, yes, you guys, name I'll, stab you guys. Okay, okay, I'll be. Get out. Fífayé mi ṣe wọ́ndà, fífayé mi ṣe yánú fífàyè mi ṣe wọ́n dà. sori ogún ọmọdé ò lè ṣeré gbogbo ọdún ọ. a kì í sí ìṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí èrò rè lè wọ̀n. you see i understand you very well and i feel your pain. ẹni tẹ́ ti jọ ń jẹ tẹ́ ti jọ ń mu tẹ́ ti jọ ń ṣe wọléwọ̀de kó kàn wá déédéé lọ fámí abẹ́yẹn of course you will miss him but n tó máa rò ní wípé ọmọkùnrin yìí ń lọ fún dáadáa ni àdúrà ni kó o fi sìn pé ayọ̀ àtàláfíà tó fi wá sílẹ̀ náà ni kó padà wá bá wa kó dẹ̀ kẹrù kó kẹrù bọ̀ wálé ó ti tàn sórí gbogbo ẹkún tó ń sùn yìí kò wọ́ ọ̀sẹ̀ níṣẹ́ ni kó parẹ́ ẹ mọ́ kó wẹ̀ kó nujú ẹ̀ kó ṣara gírí kó wá bó ṣe máa sìn dé airport àbí thursday kan ló sọ pé ó ń lọ. ẹ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run ní ju orógun ẹ̀kún ṣó ti gbọ́ pẹ̀lẹ́ kó ṣe yá kó ṣe wéré kó wá jẹun ẹkú tó ń sùn yìí kò tí ń tà lè ṣe sí. ìfẹ́ fàyè mi ṣe wọ́ndà ìfẹ́ mi ṣe yáná ìfẹ́ mi ṣe wọ́ndà ìfẹ́ mi ṣe yáná mo náà já ìfẹ́ mo ra kò dẹnu mo tajà ìfẹ́ òun kò tayé mo nájà ìfẹ́ mo ra kò dànù mo tajà ìfẹ́ òun kò tayé ìfẹ́ fàyè mi ṣe wọ́ndà ìfẹ́ fàyè mi ṣe yánu. Ah, kódà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá mú bàálù olúwa ṣínà tèmi á ti dé Jámánì látànà. Hmm. ẹ ṣe mà. wo ọkùnrin ò láyọ̀ lé ìrírí àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwùjọ ó jẹ́ ká mọ̀ wípé ẹni mọ̀bọ̀ wá gbòòrò kọ́ ló ń jèrè ọ̀bọ pàápàá jùlọ obìnrin tó bá bọ́kùnrin jìyà kì í rérè wọn jẹ. Ifá ojúkojú lájọ dá, àdéhùn ìmùlẹ̀ lájọ ṣe. Ifá ojúkojú lájọ dá, àdéhùn ìmùlẹ̀ lájọ ṣe. Bó bá wáyé òde wúrẹ́ tó. Má ro àròkàn débi tẹ́sù máa ti lù ẹ́ o. Ká sì kárí bọnú kánú sunkún ìyẹn ò tán ti ń ṣe ni gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi mọ̀ pé tí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kú mọ́ lu. omi ìdíwọ́ ló fẹ́ ni mọ́mí ìdí wo ló fẹ́ ní tí ṣìnà ṣe lè parọ́ fún mi pẹ́jọ tọ́ọ̀sẹ̀ làwọn travel tó dé pọ̀pọ̀ ọjọ́ tuesday ni àjẹjọ wíwá lálẹ́ ọjọ́ monday àjọ ṣeré ni kò dé sọ fún mi mọ́mí ọkùnrin ò dáa o ọkùnrin burú o. kí ló wáá ṣẹlẹ̀ ń sìn kí ló tí ì ṣe ń sìn tí kò tán kò tán òun kọ́ ló ń pè international kọ̀ọ̀kan lélẹ̀ àbábúrò dádìí ẹ̀ wò ló wà ń lo òyìnbó. wọ́n ló mọ̀. hello hello. agbẹjọ́. I've been running after. Just because I love you. And your answer to me was no, no, no. This is your last year. Okay, mo wá rò mule kí ni Tofini lè ṣe fún ẹ Than to fail me with your selfish interest. You conspire with your friend and colleague to fail me as well. Ọlọ́run jù yín lo. Ọlọ́run jù yín lo. Ṣé fẹ́ gbọ́ mi? Kàkà kọ́ mo lórí fìṣẹ́wọ́lù ni. Àfọjọ́ kọjú ẹ̀ lẹ́yìn òde. Henry, Henry, I told you this lady is smart and brilliant. She work harder than failure. She sure, lady ó lè di wàhálà sí wa lọ́rùn o. Mr. Leko, ó ti di wàhálà. Ẹ ṣùgbọ́n kó lè rúkọ ọmọ yìí, ó ti fẹjọ́ mi school management. I'm telling you, she even back her case up with documents. Ah! Mo dẹ̀ sọ fún ẹ, kí la fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe torí mo sọ fún ẹ? Mo sọ pé mo fẹ́ lọ tẹ́ lọ́dọ̀ ọmọdé. Mo ah! eh. fẹ́ ẹ mọ tó máa ń yà mí lẹ́nu mi rí nǹkan tẹ́ ń kára mọ́ lára ọmọ ẹ̀ ṣọ bí ọmọ kúkúrú yìí ni. advice tèmi fún ẹ ní gbogbo má lọ. Ah, no no no no ah ah jẹ kó lọ ọ̀rẹ́ mi ó yà lọ tẹ. ó mọ mi mo ti jẹ irúṣẹ́ tó jọ ẹ ó yà lọ tẹ ah, jẹ ó mọ àjọ ẹjẹ ó yà tún lọ jẹ lọ tẹ lọ tẹ lọ tẹ lọ wà ń bẹ ta ló fẹ́ tẹ ta ló tẹ ta ló tẹ ọjẹ bó ìmà tẹ. trust me trust me tí orin á ti ń pẹ́ jẹ́ ká máa lọ okay no okay there's no problem trust me. baby. Hey, orí ẹ̀dá àwọn ni ó ṣí ẹ̀yẹ ni kí ni wọ́n mi dánwò yẹn náà ó yàwó ẹ̀yẹ ni ọjọ́ òní gbogbo ní burúkú yẹn bẹ́ẹ̀ nínú kámpọ̀sì láàmì èmi àti ẹ̀ wo wo ojú mi dáadáa ṣé orí ọdún tó bá ti jọ wò máa gbá ẹni ojú hánà wọn máa ń rí àwọn stars ni àbọ̀jà wèrè mọ́sílẹ̀ ni mo tàwọn new stars bíbá yìí ni.

nínú ọmọ yìí yóò máa lọ kọjá ìyá rẹ lójú rẹ ọmọ ẹ ya wèrè gan o. Ah, ah. Ah. nǹkan tí lẹ́kítọ́rà gan tó ṣe tó tẹ́ tó tẹ́ sí olówó tó lówó tó lówó gan ó tẹ́rí tẹ́ni ọ̀la ó kàbù pẹ̀lú bọ́ọ̀lù wọn ni àwa àwa ta fáìn tó báyìí àwa wọ̀ àlẹ́ àwọn eh, olówó ti tó nà ọ́. nígbà eh. tí mo sọ fún un lọ ẹ̀dẹ̀ máa dè mí lókun. ó àwọn ọmọ tó yẹ pé wọ́n máa ń wà dìtàmì ni pé táwọn máa fi parí skul kò sí àláyà ọkùnrin náà ó ti tóbi jù náà. ẹ̀bọ̀ eh, tí náà já sára gbé tọ̀rọ̀ ti yín. pẹ̀lẹ́ èmi já sára. ó ti tiẹ̀ lọ Daddy. Daddy. Daddy. Kí ló ṣe yín? Mọ́mí nǹkan. Ó jáde. Pẹ̀lú condition tẹ̀wọ̀n. ìwọ ló tún pè mí ṣé dáadáa adúpẹ́ mọ̀ pẹ̀lẹ́ mú mi kí ló ṣe dáàdì ah, dáàdì báwo ló ṣe ṣe náà ẹ ẹ pẹ̀lẹ́. kí ni pẹ̀tẹ́ ti wá fún ọ̀nà ní ìfẹ́ ìdánwò lọ fọ́ fún ọ̀nà. ó dé ti pa ilé ìjà nínú ẹ mo fẹ́ ṣe bẹ́ẹ̀. ẹsẹ̀ tó ń dùn mí yìí ò lè ṣe wa mọ́tò ni mo dẹ̀ pé ọmọ kan lórí fóònù pé kó jọ o kó wá assist wa ó jẹ́ mọ̀ pé mò ń bọ̀ mò ń bọ̀ lẹ́ni yẹn ṣe látẹ̀kan àgbúrò ẹ̀. ẹ má wọ̀ yóò yá ẹ jẹ́ ká máa lọ dáàdì dáàdì rí i yẹ rojú títí. ó yẹ pẹ̀lẹ́ dáadáa ó ti yá. ok pẹ̀lẹ́. àwọn ọ̀ṣun fún mi. sani rẹ mo rọra gbẹ́sẹ̀ lẹ́yìn náà. kí ni ok ìpínlẹ̀. sorry. orí wọn fún àdúró tí wọn ọlọ́run àdúró tí wọn náà. dájú ojúṣe mi ni mò ń ṣe dọ́dọ̀dọ̀ ní kí n ṣe. báwo lára yín báyìí. ẹyí I feel better I feel better. mọ́mi. nínú ó tún ti ya débi ní ìwọ tó ṣe wípé ibi ìlú wà látànà ó sùn. mọ́mi mi ò lójú oorun o ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ṣe final paper mi lọ́wọ́ in fact ọ̀la ni màá drop pen báyìí. ẹ̀ẹ́ ah, ọlọ́run máa ṣe ọ̀hún àṣeyọrí ló máa ṣe ah. èsì ayọ̀ ládẹ máa gbọ́ kò ṣe mo dúpẹ́ ọlọ́run àdúró tìwọ náà àti ah, ẹ̀dúpẹ́ ṣé bọ́jọ́ náà rè bí àná yìí wo tó bá tiẹ̀ ti yà parí yẹn báyìí kó yá wá ṣe masters ẹ ní University of Matrimonial lókù. Hmm? University of Matrimonial. níbo nìyẹn wà máa irú ẹ̀rọ ló wà ìwọ́dì ló kù nìyẹn àbídájì bàbá ọkọ ẹ tó ń wé pòfẹ́sọ̀ ní mbẹ èmi tí mò ń sọ̀rọ̀ yìí lẹ́kítọ́rà ni mí mbẹ. Mm-hmm. ok èmi gan wá fi àsìkò yìí sọ fún yín pé èmi gan accept láti di student mbẹ. ẹ pẹ̀lẹ́ ìṣẹ̀dá rẹ̀ lẹ́tọ̀ fún ọ ni kì í sàmúbọ́ ní dọ̀ọ̀la mu nítorí pé o ò tí ì rí onítìẹ lọ́rọ̀ rẹ ò sì tí ì ní kókó. gbogbo àwọn àmúbọ̀ àtìjákulẹ̀ tó wà ń rí lẹ́nu iṣẹ́ torí pé kò sí ológo rẹ pẹ̀lú rẹ ni. tí bá rí ológo mi báwo ni mo ṣe fẹ́ dààmú ṣé máa fún mi ní nǹkan tí màá fi dààmú ni àbí báwo. Hmm, ó làákàyè oògùn kọ kódà kì í ṣàgbára kò sí bí ọkùnrin ṣe lè máa kó wèrè tó ọjọ́ tó bá pàdé ìyàwó àmútọ̀runwá rẹ̀ dandan ni ká mi ara sọ o bóyá kí n wá sọ pé torí àìlákàsí tàbá àìlákìyèsí tó lọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi ń fi aya sálẹ̀ tàbí kó ń fi àlè sáyà. aburú kí ló wà nù kéèyàn fi aya ṣàlè àbí kó fi àlè ṣàyà. aburú tó wà ń bẹ̀ pọ̀ téèyàn bẹ́ẹ̀ fi àlè sí aya irú wọn ni wọ́n máa ń wà nínú ilé tí ara máa ń ni ṣùgbọ́n tí wọ́n ó dé ta tí wọ́n wà nínú ìgbádùn tọ́kẹ́ wọn balẹ̀ tí wọ́n ti rò pa wọn wà ní ọ̀la ju gbogbo ẹ lọ gbogbo ìgbà yóò téèyàn bá fẹ́ yàn kéèyàn máa béèrè ká máa rí i pé à ń ṣèwádìí dáadáa torí àwọn àgbà ní oníbèèrè kì í ṣìnà. Yeah, who is that? Ninola, sir. Oh, Ninola. Okay, Wale. Go have a seat. Thank you, sir. báwo ni ìlú náà. fine thank you sir. mo máa ti wẹ́rẹ̀ wá sílé nìkẹ́. thank you sir. You're such a good looking girl. a ti fojú sọ fún ẹ fara sọ fún ẹ ó fẹ́ ṣe tiwa. Um, I don't understand. ọmọ ògbọ́dọ̀ tó dáa jù báyìí lọ ẹni kò fẹ́ wa ò fẹ́ ṣe tiwa kò yé mi sàn. ló jẹ́ kó wọ́n tó sọ̀rọ̀ máa yẹ ẹ́ sìn. àdúgbò ìlú. wá. ó ń ṣe èrè ni. ó gbà mí létí. ṣé o ti ríṣẹ́ síbò mi? tí wọ́n mú tíra ẹjọ́ jọ mo fẹ́ jẹ́ kó make sure sack letter woman o ready by tomorrow morning please. thank you tani sir. inú ọ̀la. without any query. just go please. bọ́ọ̀ mo rò pé. just go please leave. nínú ọ̀la ewu ló tún fa gbé ṣé kò gbàgbọ́ ẹ náà ni. mọ́mí kò gbé kò gbé mi dé ọmọ kan tó ṣẹlẹ̀ kọ́lọ́ ṣàbá mi fi ṣó ẹ ṣọ́. ọlọ́mọ bá wa ṣọkọ sí tó máa ṣe àmọ́ ṣó ti pa àwọn fámìlì rẹ̀ ti sọ fún ọ ẹni tó bá mọyì nǹkan ló yẹ ká fún ọ̀pọ̀ ti fojú ìríran wọn tẹ́lẹ̀ báṣubàṣu ah, ọkọ̀ ojú mọ́kàn yes àmọ́ eh, ah, orí ọlọ́run ajẹ́ kó kéré oko délẹ̀. alisa hmm. hmm. dájú nípa ọ̀rọ̀ ọmọpẹ́nu láti ẹ̀ sọ wọn ò gbé kọ̀lẹ̀ ni o mo fẹ́ sí surprise package fún ah. mi ò fẹ́ kó mọ̀ pé mo ti ń bọ̀ wálé kò dẹ̀ sí bó ṣe máa bá sọ̀rọ̀ tí mi ní sẹ́ni fúró pé mo ti ń bọ̀ wálé mo ṣáà ní pẹ́ àbí ẹ ti sọ fún mi. mi ò sọ fún ọ mi ò tí ì sọ anything fún ọ. lọ́dẹ ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ sá ẹ pẹ́ fún wa. don't worry look everything is in order. thank you èmi ní ò gbọ́ nǹkan kan. ìgbọ́n ò gbọ́ nǹkan kan. Thank you. ṣé ẹ ṣọ́ọ̀pẹ́ ti sẹ̀vẹ̀ ní kwérì kó tó di pé ẹ gbé ìgbésẹ̀ tẹ́gbé ìṣá. bẹ́ẹ̀ ni sir she is very rude gbogbo àtọ́ bá ti invite ẹ̀ kó wá kò ní wá a ní kò sí nǹkan tó ń bọ̀dọ̀ máa ṣe fún wọn. and the lady is very hardworking and very active yes nǹkan tó máa ń sọ náà nìyẹn pé chairman ti commend òun pé kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ́dì máa ṣe fún òun even ó sọ pé ẹ̀ lè lé òun pé tẹ́ bá lé òun ilé iṣẹ́ ìtìbàjẹ́ nìyẹn ìwà tóbi má ṣe báwo yìí ó ti kó ran àwọn tó kù in fact wọ́n ti conspire tẹ́ bá tẹ̀ rí èyí tó ṣẹlẹ̀ last time yìí díẹ̀ ló kù kò bá fọ́ létí. really yes sir. Hmm. um, then this will teach her a lesson. yes come in. Miss Alaba drops this letter and it seems she wants to leave immediately. Thank you so much, sir. Thank you. Thank you. Thank you, sir. Thank you so much. I'm so sorry. Thank you so much. Thank you. Ṣé wá mọ̀ nǹkan kan ṣá? Mi ì kan sọ fún anybody ni o. Ṣé ẹ pé stupid man yẹn toast mi ṣá? Ó kọnu sí mi náà. Can you imagine? Hmm. This thing. welcome, my Thank baby. You. It's good to be back home. Ah, you are welcome back. Thank you. Hey. oh my goodness. You can see I'm smarter than you do. You give me suspense, I give you surprise. Good to see you, my baby. Monkey. Wow! ìgbà kan rí mo rán àjò ìfẹ́ bí ẹni tí onígun lẹ̀. omi ò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ pọ́ ti sògùn ó sórí <laughs> wọn bá àgbà tó bá sì ti wà pẹ̀lú rẹ̀ nǹkan rẹ̀ ó máa da síwájú sí ni o hmm. nǹkan rẹ̀ ó máa da lọ ni. ẹ wò níbi tẹ sọ̀rọ̀ dé tẹ ẹ purọ́ <laughs> ìjọ kẹta tí mo fi ọmọdé ìjẹ máníjà wọn wá pè mí síṣẹ́ kan mi ì ṣerú ẹ̀ rí ẹ̀rù tiẹ̀ ń ba ẹ̀mí wípé tí n bá dábàá ẹ̀ owó tí mi ò ṣe rí àfàìmọ̀ kéèyàn má kábàámọ̀ díẹ̀ lọ́mọ yẹn ní kí n má rò bẹ́ẹ̀ rárá pé èèyàn máa ń dán nǹkan wò ni pé kí n jẹ́ ká dán wò lábá dán wò ẹ wò ó lówó yìí bá búrẹ́kẹ́ owó yìí dé lóní rẹpẹtẹ ni mò ń sọ fún yín o ah ó yà mí lẹ́nu. sotiri ọ̀tọ̀ọ̀tọ̀ ń bọ̀ ṣiṣẹ́ nù tírú rẹ bá bọ gbélé ńkọ́ gẹ́gẹ́ bí ìyàwó ìgbádùn ni ìgbàdó tí ó fi dọjọ́ nínú ìgbádùn lọ wà. Ah, but um, ọmọdé yìí òun ti mọkùnrin. ẹ eh, wò mí tó bá lójú àbílẹ̀ léèrè wò. mọkùnrin kankan. Ah, ah. ọmọ tí mò ń sọ yìí máa bẹ gan ni kódà ó ti lọ́kọ. wá yege tán ọlọ́run tó wá pèsè iṣẹ́ iṣẹ́ tó dáa fún ẹ ọlọ́run bùkún ẹ ok so èmi rò pé in a situation like this nǹkan tó kù ni wẹ́ bó ṣe máa ṣe gbéyàwó ẹ ok bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe fẹ́ ká ṣe ni pé ẹ ká bẹ̀rẹ̀ sí ṣètò ètò bí ọ̀rọ̀ gbéyàwó ṣe máa lọ kó tó di pé wọ́n padà sílùú òyìnbó. Hmm. you're right sir ṣebí ẹni tí mo fẹ́ fẹ́ ojú ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín. àmọ́ ṣùgbọ́n a ní láti ṣe bí wọ́n ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí wá wá mú wá fi hàn wá bíi pé àti ẹ̀rí rí rárá tẹ́lẹ̀. àwa formalize. Mm. Yeah. okay. mama. Papa? Yeah? That won't be a problem. <laughs> ẹ̀gbọ́n òwúrò ẹ̀gbọ́n òwúrò akwa akwa ara ya owó ṣe ọmọ àkẹ́ ó ti mú tí ó dá lára mi bá kẹ́ ọ. èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú tí ṣomú bá jiná kò ní kúrò lẹ́nu yín èyí ní fojú sunkún mi ẹ jèrè mi agbára ọlọ́run thanks for being there ma. you welcome my darling àmọ́ bó ṣe wá dé yìí sìn kí ló bá lù ṣe fẹ́ ṣẹlẹ̀ ṣé bó ṣe dé yìí ṣé ó dé pátápátá ni àbó fẹ́ wá mú ẹ lọ kẹjọ máa lọ ni àbí ìwọ máa wà bí òun máa wà lọ́hùn ni àbí báwo lè ṣe fẹ́ ṣe. mọ́mì mọ́mì ẹ̀yin àgbà náà lè máa sọ wípé ẹni tá à ń gbéyàwó bò kí ga òun ọ̀dọ̀ yín náà là ń kẹjọ bọ̀ ee àmọ́ láti ìgbà tó ti dé ní ìgbọ́n kankan o bá mi sọ anything náà ni mo ṣe ní kí n béèrè. Hmm, sọ wípé òun náà ti bá mi sọ kankan tó jọ mọ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ká ní pé mo ti gbọ́ màá ti wá bá yín ẹ ṣe báyìí. mo ti ṣe bẹ́ẹ̀ àmọ́ ṣòrí ó mọ̀ pé mo ti bá àwọn èèyàn ṣe gan nílùú yìí èmi gan fẹ́ ṣèyàwó fọ́mọ káyé gbọ́kọ̀rún mọ́ mo fẹ́ ṣèyàwó fọ́mọ kan níta ló ń ṣèyàwó fọ́mọ kan níyà nínú ọ̀la ni ṣó ti yẹ bẹ́yìn lẹ́yìn tẹ́ bá dẹ̀ ti ṣèyàwó tán báyìí kó dẹ̀ máa bímọ lóko kó máa bí kó ṣáà máa bí kò ṣáà máa bí kọ́ mọ́ máa ṣe yẹn yẹn yẹn yẹn yẹn bá fẹ́ ló ń tọrọ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn kọ́ lọ́n gbà tó níbẹ̀. ìfẹ́fàyè mi ṣe yánu ìfẹ́fàyè mi ṣe wọ́ndà ìfẹ́fàyè mi ṣe yánu ìfẹ́ mo ra kò dànù mo tajà ìfẹ́ òun kò tayé mo nájà ìfẹ́ mo ra kò dànù òkúta ọjà fẹ́ ṣe wọ́n. àlàbà ọlọ́pẹ nínú Yes sir. àdùnbárìn má tòṣì. olórí rẹ̀ ti kórè ràn ni ó wọnú owó mi ó sogún lógójì ó wọnú ilé iṣẹ́ mi gbogbo nǹkan tó ti kú pátápátá ó dẹ̀ padà wáyé iṣẹ́ kékeré ń wọlé owó rẹpẹtẹ ń tẹ̀lé àwọn òṣìṣẹ́ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ inú wọn dùn tẹ̀rín tẹ̀yẹ wọ́n ṣiṣẹ́ wọn wọ́n yọ̀ wọ́n dùnnú alábà ọmọpẹ́ nínú ọlá ọmọ Ọládìméjì kí lo lérò pé mo lè fi san ẹ̀san oore yìí fún ẹ kí ni nǹkan tí mo lè fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. with due respect sir èmi ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi láti bá yín ṣiṣẹ́ sá nítorí ẹni tá a fún níṣẹ́ tó ń ṣiṣẹ́ dáadáa tó lè gba owó oṣù kò sí ọ̀gá ẹ̀yà rẹ̀ ló ń sìn torí tá bá bá oníṣẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ máa ṣe tá a bá dẹ̀ bá ṣe kò lè gbélẹ̀ kò sí èmi ìjọ ogun irú ẹni bẹ́ẹ̀ wà láyé ni tí kò bá sí láyé mo máa pẹ̀lú mi fún ìdí èyí ọ̀gá gbogbo ọpẹ́ ògo ìyìn kó máa jẹ́ ti ọlọ́run ọba tó dá wa sáyé. Hmm. ó kù làákàyè. kó jẹ́ pé ọmọ tó máa tara mi wá ó máa gbára ẹ̀ jáde. mo fẹ́ kọ́mọ mi náà ní làákàyè mo fẹ́ kí àwọn ọmọ mi náà lọ́gbọ́n lórí bíi tiẹ̀ mo fẹ́ kó jẹ́ aya tó máa bímọ fún mi. èyí nìkan ló lè fi mí lọ́kàn balẹ̀ wípé wàhálà tó ṣe lórí mi kò ní gbé e ọmọ pẹ́ nínú ọlá mo fẹ́ jẹ́ ọkọ ẹ̀ mo fẹ́ jáde orí ẹ̀. ẹ bá má bọ̀rọ̀ lọ síbi tí ẹ mẹ́nu lọ́wọ́ ẹ ti bọ̀rọ̀ jẹ́ ẹ̀. Manager ńkọ́? Oh, wow. And <laughs> she has not been picking my calls. Razak sọ pé báńkì wa ti sẹ́yìn, ó dẹ̀ lóun á sẹ́yìn lóko. àlejò yìí ti dé o ah. àṣewà àtọmọ ẹtẹ ń dára tó tó bẹyẹn ó ń sọ fún ẹ wípé òdún níyàwó òun kì í ṣàìmọ̀ fọlọ́kọ ẹ ó dẹ̀ níbẹ̀ ni kò burú o àwọn ọmọ pẹ́ bí táwa fojú sí ọ̀nà ọ̀gbà mi. ojú ṣáà sí mọ ní òṣàlè lóhùn ọmọ ni wọn báyìí. special thing lèmi kàn fẹ́ ni mo fẹ́ ká ṣe formality ni a lè tọ́ pé torí pé a ti mọ̀ rí tẹ́lẹ̀ ká gbé níyàwó àṣàǹtẹ̀. any lady here but Ninola. Dad, I told you about Sandra. And I said no! Why? Maybe Sandra was his girlfriend. Only to be Larry's story. Are you alright? Ah, meanwhile, wà alright. Ah, kò sí nǹkan tó ṣe mí, to tó bá wà ńbẹ̀ gogo ni kesan. Mo dẹ̀ ti sọ nǹkan tó no monkey, nobody else. Okay, dad, this I is I said no monkele and nobody. But is that something you're not telling me? ṣé mo pé ẹni dójú tì mí lójú àlejò mi ni. ìwọ náà ti yẹ̀yẹ́ mi lójú ayé náà o gbọ́rọ̀ sí mi lẹ́nu. excuse me. dad. daddy. Sandra, let's go, let's go. Mom, I'm gonna see you some other time. tí onígun lẹ̀ jìjì ayé mi sọgbà ìfẹ́ ó ń ṣe mí bí kò má lọ mo kéde ìfẹ́ ọ́ mo kéde ìfẹ́ lá mo kéde ìfẹ́ ṣìnà mi mo kéde ìfẹ́ fẹ́ mi wálé mo kọrin ìfẹ́ fọ́hún tó mo gbàgbọ́ lẹ́yìn ìfẹ́ dàgbà sí o èdè ìfẹ́ yé mi mo gbà bẹ́ẹ̀ ó yẹ mi ìjà kan nílé pè lọ òkùnkùn ìfẹ́ bòmí ọ̀hún orí wa rẹ̀ ìyàwó. tó bá jẹ́ wípé ẹnìkan lè fẹ́ kọmọ yín fẹ́ ẹ fẹ́ kó fẹ́ ẹlòmíì ó tún ní bí èèyàn ṣe ń ṣe náà ah, ìwà ìlójútì àti ìdójútì ni gbáà lélẹ́yìí tẹ̀wé nígbà tí kì ṣe pa tẹ́lẹ̀tẹ́lẹ̀. má jẹ́ kí inú bí mi o tèmi yé mi o no mọ́kele nobody how are you. kí ló ń ṣe kí ni yẹn. mo dára ẹ gbà mí ẹ bá mi ẹ bá mi gbé wọn sí yẹn tó nínú nínú nínú nínú ọ̀rọ̀ ọmọ náà omi omi omi. thank God tí wọ́n tètè refer yín wá sí psychiatric níbí báyìí. wọn bá kọ́ máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ni yàtọ̀ sí àwọn oògùn tá a ti fún ní ibí báyìí kí dádì àti mọ́mì ṣínà tàbí anybody tí ó bá mọ̀mọ́ ṣínà kó má ṣe wá sí báyìí yàtọ̀ and um, kí ṣínà gangan fúnra ẹ̀ kó má wá sí báyìí and um, tí ò bá rí ṣínà gbogbo kíní á kúrò ní memory ẹ̀ kí gbogbo relative ṣínà náà kó má yọjú sí báyìí tí ṣìnà bá tiẹ̀ mọ̀ pé òun ò ní fẹ́ kó tiẹ̀ wá máa yọjú kó wá máa bá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ara ọmọbìnrin fi yá àwa mo bá ṣe máa separate wọn tí ò ní mú ìyọnu kankan dání. ẹ ẹ dókítà Sandra ti gbé ṣìnà lọ kò tiẹ̀ jẹ́ kó yọjú sí anybody. bẹ́ẹ̀ ti ẹ dókítà èmi á gbìyànjú. yẹ́ẹ̀ kẹ́lá! ṣé kí n ká lọ sọ? and Shina. Shina money mokele mokele ló ní Shina. Dada! I said. Hello sir. Hello ah, sir. Uh, eh, sir. Um, staff mi ni ọ̀dọ̀ mi ló More than ṣiṣẹ́ mo dẹ̀ ti in fact I'm disturbed. mo lérò pé ẹ rí ipò and seeing as it's dangerous to our health and to you as well please leave. leave. Ah, on frère, my who gone. Oh, je suis fine. Looks so beautiful. Good. Yeah. All right. Good. All right. Give me my pa lè ṣe tọmọbìnrin yẹn á fi gbádùn. well um, tí ó bá rí ṣínà tí wọ́n ń sọ yẹn tí wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀ bíi tàtẹ̀yìnwá tẹ́lẹ̀ á wọ̀ òkè. ṣínà wí ṣínà. èmi ni ṣínà and um, ìyàwó mi ló jókòó lọ́wọ́ ẹ̀yìn yẹn Sandra lórúkọ ẹ̀. that means I am married mo wá fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀ yẹn ẹ má jẹ́ kí ìyàwó mi gbọ́ sétí o tí ó bá gbọ́ orúkọ yẹn pẹ́rẹ́ nǹkan tá à ń sọ ìkọlà màmá sọ and then for your information we are moving to our base anytime soon so I would suggest advice mi fún yín ni pé bóyá kẹ́ wẹ́ ni tó jọ mí and let the person go stay with her in the hospital that's my advice. Thank you. I won't let you go. And I mean it. ti pẹ́ tí mo ti bá wọn ṣáájú ọ̀rọ̀ ọmọ bí wọ́n ti wá náwó náwó wọ́n ti nára gan kán tó ronyún ẹ̀yìn ah, ẹ wò ṣe rí nígbà tó tún wá ní oyún ìtàn kò wá kọ́mọ wáyé ló bá di kọ́ ọmọ wáyé èmi náà ti wá ṣàgbogbo pa mi pátápátá gẹ́gẹ́ bí oníṣègùn kọ́ náà ni gbogbo ẹ̀kún jalè lórí mo wá wò pé ọ̀rọ̀ ẹ ti wá ká gbàgbà ó ti káàárẹ̀ ni mo ṣe tọ̀yìn wá bá. yẹ́ ń wọ́wọ́ rẹ àwọn àgbà ló di oyún márábìnrin yìí náà. ẹ rí bí ẹnìkan kan bá gbìyànjú àti gbẹ̀bí ẹ̀ yóò fi nǹkan rọ́pò. nítorí pé ń wáyé ọmọ náà mú májẹ̀mú kan lọ́wọ́ ni ṣé wàá rí ti ṣẹ́ o tẹ́ bá ti ń bímọ yìí tó bá ti ń di ọjọ́ kẹta èyí nìjọ́ mẹ́wàá òní bẹ́ẹ̀ni ó yà yín lẹ́nu yóò bí eléyìí níjọ́ méjì. àmín àmín. ọ̀rọ̀ àmì kọ́ èmi mo sọ̀rọ̀ yóò bí bí ọba bí ẹ pa mí. tẹ bá ti wá bí tọ́ bá ti jọ́ kẹta ẹgbẹ́ ọmọ náà wá láwọn ètò tá a ṣe fún kínní tí mo fún oníṣègùn yín yìí gbogbo àwọn ohun tẹ́ lò tí ó fi rọrùn èmi ọ́ ṣàlàyé fún àmọ́ ìkìlọ̀ kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ n ò pé ẹ má gbé lọ ilé ìwòsàn ìbò o àmọ́ wọn ò gbọ́dọ̀ fábẹ́gbẹ̀bí fún o gbọ́ wọn ò gbọ́dọ̀ fábẹ́gbẹ̀bí fún o. àtúbọ̀ ẹ káàbọ̀ ẹ ṣe òsèlú. à ń káwọn ọmọ mi o. ẹnìkan ìgbẹ́bí ewúrẹ́ ti fi bí ẹnìkan ìgbẹ́bí àgùntàn ti fi bí wẹ́rẹ́ lè wé ń bọ́ lára ju tí ì nígi lára. àjọkẹ́ o dáa àjọkẹ́ èkó dà. mi ò lè pọ omi wọn bí tí ṣínà gbé sí o. Ah! Ah! irú àṣìṣe wo ni ṣínà ṣe báyìí ṣínà ah! ṣínà. orí mi ò ní burú àṣẹ mi ò ní dáràn ayé mi ò ní bàjẹ́ àṣẹ mi ò ní ṣòfò àṣẹ mi ò ní ṣiṣẹ́ àṣẹ mi ò ní jẹ gbèsè. mo lẹ́ni tí ó gbẹ̀bí ẹni yìí yóò fi nǹkan rọ́pò wo ohun tó fi rọ́pò ó di di ọmọ àdúpẹ́ tí wọn náà tiẹ̀ bá rìn àmọ́ ohun gbogbo ti wà lérí kádàrá kò sì lè tàṣe láyé pélédù àti kádàrá pòun orin ni ọlọ́run ó wá wo mọ òun o ọlọ́run ó dá sí i kí wàá lẹ̀ jẹ́ tẹ́ jẹ́ fún ẹni tó fi ọmọ ẹ̀ tó fẹ̀mí ẹ̀rọ ọmọ tí yín. ẹ jẹ́ kó máa dán mo sì fọ̀rọ̀ mi mọ́ náà lọ́kàn ṣègbè ńlá Àjàbí ló fò pípọ̀ pé ẹ jẹ́ kó máa dán rárá kò rí bẹ́ẹ̀ tẹ́ bá ní pé ká máa lọ táwa náà dẹ̀ lọ bẹ́ẹ̀ á jẹ́ wípé aláìmoore ni wá àdẹ kí n ṣàbáramóore jẹ. bẹ́ẹ̀ ni ìyá nínú ọlá a ní láti fẹ̀mí ìmoore hàn àmọ́ tí wàá ti pé àti ibì kan rí ni àbá ní agbélé fún yín ká fi dípò ọmọ tó tó ṣaláìsí ó dídí ọmọ là ń sọ̀rọ̀ pa yìí. àwọn ò tiẹ̀ ní gbàrọ̀ àní gbàrọ̀. ẹ ṣe sà tó bá wá rí bẹ́ẹ̀ a fi ààyè nínú ọlá àti ààyè ẹlẹ́ẹ̀kan sí a fi fún ṣínà gẹ́gẹ́ bí ìyàwó tó bá ṣe ń fi ẹsẹ̀ lélẹ̀ báyìí kó máa tẹ̀lé kiri bí mọ́ńkèlè. bẹ́ẹ̀ ni kúnjọ kàwé kúnjọ dàgbà pọ̀ kúnjọ máa ṣe bí ìbejì títí sọ́n tó ṣègbéyàwó kó lọ́n fún wa tọ́. èyí ni dúró gẹ́gẹ́ bíi májẹ̀mú. bẹ́ẹ̀ ni májẹ̀mú ni. àṣebẹṣe máa ń panítọ̀ fún mi pé stepmother ni mo jẹ́ sí ṣínà àṣé òótọ́ ni àṣé ìtàn tó rọ̀ mọ́ ṣínà àtọmọbìnrin yìí pọ̀ tó báyìí. kò mà tí ì tán síbẹ̀ bẹ́ẹ̀ ni. ǹjọ́ jẹ́ mọ̀ pé sínú ẹ̀ kọ̀yìn ẹ̀mí gígùn wáyé. tí ẹ kẹsàn ju tẹ̀gbọ́n ẹ̀ tó kú lọ ni àbí kú làwọn méjèèjì oore tó ṣe ó pè ọ́ dáadáa ìwọ ló pé fún jù yàtọ̀ sí èyí o sínà yẹn rí owó wáyé o tí ọba rẹni farati kò lè dá nǹkan rẹ ṣe o oore tó wá ṣe ó pè ọ́ torí ọmọ tí wọ́n fi dá májẹ̀mú ìfẹ́ fún sí náà. ọmọ eléríire gbáà ni ẹni tí ọmọ òní bá gbélé ayé fẹ́ tó bá yẹn ẹ̀mí kúkúrú tẹ́lẹ̀ yóò dẹ́lẹ̀ mí gúngún téèyàn bá yẹn rí ìṣe látòde ọ̀ràn tó bá bá ọmọ táwọn wí yìí rìn yóò dológo. tí a bá wá lè pawọ́pọ̀ yíyin jẹ́ ọmọ yìí ń bẹ lọ́wọ́ Elédùmarè ń bẹ lọ́wọ́ wa o tá a bá lè tọ́ wọn lé ìwé tí wọ́n jọ ń lọ tọ́mọ̀ tán tó sìn tó mòsì sọ́tàn tẹ́ ẹ mọ sínà ní máyàmí òun àyàbàyàbà ikú ayé kan ò lè gbé wọn pamọ́ wọ́n dẹ̀lẹ́mìí gúngùn ni ẹ̀ mo wá ń bẹ láyé ni o ìtàn ń bẹ láyé ni o ìtọ́jú àwọn ọmọ ọ̀hún ń bẹ lọ́wọ́ rẹ o ó rẹ o. èmi èmi ni màá bá ṣínà sọ̀rọ̀ lálóhùn ò Ah. <laughs> tí n bá ní ìṣìyàn gbọ́ ọláhàn dókítà sọ pé tí ọmọbìnrin yóò bá fojú kan ọmọkùnrin yìí kó lè gbádùn. bẹ́ẹ̀ ni bàbá ẹ wo mo fẹ́ kẹ́ bá ran ọmọbìnrin lọ́wọ́ tí kò bá fẹ́ mi hmm. tí kò bá bá mi ṣiṣẹ́ aláfíà hmm. ẹ jẹ mí lógún hmm. irú ọmọbìnrin yìí ò gbọ́dọ̀ kú o kódà kò gbọ́dọ̀ ya wèrè àánú ẹ̀ ṣe mí nígbà tí mo rí i joe kò fẹ́ rí mi sójú ọmọkùnrin yìí ló ṣà ń pariwo kùrà kódà mo wá ọmọkùnrin yìí lọ ọmọkùnrin yìí fi ìyàwó aládédè tiẹ̀ hàn mí ah. èyí tó túmọ̀ sí wípé ọmọkùnrin yìí ò lè fẹ́ láéláé àmọ́ ju gbogbo ẹ̀ lọ hmm. ẹ bá mi ràn lọ́wọ́ mo fẹ́ kọ́ ọmọbìnrin yìí gbádùn ẹ jọ. Hmm. Eh, kò burú ṣé bo ní tó bá ti fojú kan ọmọkùnrin yìí ó nǹkan tí wọ́n sọ nìyẹn. áàpì tìbílẹ̀ rẹ tàwọn oníṣègùn òyìnbó lọ́wọ́ yìí ẹ sọwárì ń fọn olóòka kan òòka yìí òòka àṣújù ni tó bá ti tì í bọ́wọ́ báyìí ni wọ́n bá ti pèrè ẹ náà lọ́ọ́ máa jẹ́ o hmm. ṣùgbọ́n ọ gbọ́dọ̀ lo òòka yìí níbi tí dígí bá wà o tó bá yẹn fẹ́ lò ó níbi tí dígí bá wà tí mẹ́rẹ̀mẹ́rẹ́ bẹ́ẹ̀ kọ́ yẹ̀rì báyìí wọ́n gẹ́gẹ́ wọ́n máa rí o kódà kọjá ní òhò lẹ̀. Eh, well uh, ṣebí kí n lò ó kọ́mọbìnrin yẹn fi gbádùn ni eh. máa dẹ̀ lò ó tó bá dẹ̀ ti gbádùn tán máa dispose ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. tó bá wá gbádùn tán tó rí i pé wọ ni ó tún láwọn ètò kan tí ń ṣe fún ọ tí ó fi gbádùn dáadáa. o ti tán gbà yẹn o ti tán ẹ ṣeun gan ẹ ṣeun. àdúrà wọn gbà ó ìgbà ṣe tán.

lájọdá àdéhùn ìmùlẹ̀ lájọṣe Ifá ojúkojú lájọdá àdéhùn ìmùlẹ̀ lájọṣe bó bá wáyé ó de wúrẹ́ tó dáa fánù ẹnu rẹ̀ láìpẹ́. <laughs> okay. Look at that. Fino! Fino! Fino, stop! Uh, stop that! Shino! Sorry. Sorry. Sh Shino! o oh, serious. eré ah! <laughs> okay. Let me ask you a question. Okay. What if the Shino you think you're following isn't the Shino you truly know? What will you do? you mean you? Yes, me. Change somebody, change to somebody else? Yes. With all this love? Yes. Care? Of course. Romance? Yes. Performance? Yes. She know. whatever and ever you happen to change to, I will forever love you, my baby. I love you. 能能能啊！ ẹ ṣe máa ń ṣe nìyẹn girlfriend yín ni. kò sí kankan honestly èmi kankan Shina! Shina! Shina! Shina! Shina! Shina! Shina! Stop! Go back! What is the problem? Go back to him. He saved your life. He stayed with you during the time of trials. go back to him òun ni ò ní jẹ́ kí ìjákulẹ̀ tí mo fún ẹ kó yẹ ẹ níwèrè pé for me I am engaged go back to him. Yes, yes. How did I get here? kó má lọ mo kéde ìfẹ́ hàn mo kéde ìfẹ́ lá mo kéde ìfẹ́ ṣìnà mi mo kéde ìfẹ́ fẹ́ mi wálé mo kọrin ìfẹ́ fún tó mo máa lọ lẹ́yìn. Ah, wọ́n ní ẹ ṣe gan báwọn dúpẹ́ o fáà tó yẹ kẹ́ gbá wọn gan-an bọ̀ sáré lọ ṣe one or two things tó wà very very important ni ah, ẹ ṣe gan-an eh, èmi náà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe àdúpẹ́ gbogbo eléyìí tí wọ́n dẹ̀ ṣe má jẹ́ kẹ́nìkan tán ẹ pé wọ́n fẹ́ lù gbàbùkún o sórí èèyàn tó bá dúró tíyàn lọ́jọ́ ṣòro tó dúró tíyàn lọ́jọ́ ìpọ́njú òun gan-an lèèyàn gidi ṣé ti gbọ́ ẹ ṣe gan thank you very much ẹ ṣe adúgbẹ́ gan. well ọlọ́run ọba ni ká dúpẹ́ fún are you fine now. i'm very fine. are you sure. <laughs> thank you so much doctor. ẹ ṣe pẹ́tọ́ sí. so i'll help you with this. all right. ẹ ṣe gan. ọkọ mi ah mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní dààmú ẹ ní dààmú ẹ wo gbogbo ohun tó ń mí àtẹ̀yí tí òmí nù kan yín gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run bá mi fà lùbáríkà sí ẹ ní ya wèrè láéláé ẹ ní fojú sunkún ọmọ. ah ọkọ mi oore ló ṣe mí ó ṣe mí lóore ni eléyìí ò sínú pé yàn ń fèrú gbà bùkún kò sí ní tó jọ oore ló ṣe mí mo dẹ̀ máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ni lágbára ọlọ́run ẹ bá kọ àbírú ẹ bá bo àbíyé ẹbí méjì ẹbí mẹ́ta ẹbí mẹ́rin ẹbí tí tẹ́bi sọ pé ọlọ́run ó tó wọn fọmọ mọ́ ni. ó ṣé ọkọ mi ó ṣé mo dúpẹ́ o bàbá mi ò ní dààmú ò ní dààmú ó dáa o. mọ́mì. Hmm? Hmm. olúwa ṣeun ṣorí nígbà tó ń pariwo olúwa ṣínà o olúwa ṣínà o olúwa ṣínà o olúwa ò tí ì ṣe náà gbà yẹn ìgbà yẹn olúwa dínà ni ìsìn lolúwa ṣẹ̀ṣẹ̀ ṣínà tó ṣínà owó tó ṣínà ayọ̀ tó ṣínà oríire fún wa ṣé rí wèrè tó lọ yẹn ìyẹn ń ṣọkùnrin kò ń ṣe ọkọ kò ń ṣèyàn gidi sórí ẹni tó bá dúró tìyàn ń gbà ṣòro nǹkan pè ní ọkọ nìyẹn ọkọ lélẹ̀ ibi tó fẹ́ jókòó sí gangan ló ṣẹ̀ṣẹ̀ dé yìí lágbára ọlọ́ọ̀tẹ̀ máa bímọ alálùbáríkà tó ń lọ́wọ́ bá ní tọmọ tó máa jẹun. kò rí mo rán àjò ìfẹ́ bí ẹni tí onígun lẹ̀ jìjì ayé mi sọgbà ìfẹ́ ó ń ṣe mí bí kò má lọ mo kéde ìfẹ́ ọ́ mo kéde ìfẹ́ lá mo kéde ìfẹ́ ṣìnà mi mo kéde ìfẹ́ fẹ́ mi wálé mo kọrin ìfẹ́ fóun tó mo gbàgbọ́ lẹ́yìn ìfẹ́ dàgbà sí o èdè ìfẹ́ yé mi mo gbà bẹ́ẹ̀ oyè mi ìjà kan nílé dè lọ òkùnkùn ìfẹ́ bòmí ó wọlé wọlé ìwé. Ah, mọ́mí. ẹ̀rọ mọ́. ṣe ìyá ẹ̀ ń bolẹ̀ ti bọ̀ ta lẹ̀ ń béèrè ta lẹ̀ ń wá níbo lẹ̀ ń lọ ṣé ìyẹn pé ẹ ṣílé wọ̀. <laughs> èmi ni ṣínà àbúrò ṣínà eh, gbàtọ́ wá ṣínà nǹkan kí n tèmi àti ẹ ńbo lo ti ń bọ̀ ńbo lo ń lọ ó dàbí pé ibi tó lọ òye ẹ ó ṣìnà ó mọ ibi tó lọ ó béèrè àdírẹ́sì kó tó wá. àtọ mo ní kí n wá bẹ̀yàwó mi wò náà ni kí n mọ what she's fearing. ṣé ṣe bóyá atẹ́gùn fẹsẹ̀ lọ́pọlọ òru tó mú ikùn dey affect brain ẹ̀ dá mi lóhùn àwọn nǹkan kó affect brain ẹ̀ ìyàwó ẹ̀dà ọwọ́ ta ló ti tọrọ ọmọ ta ló kó ṣe wá fún ta ló kọ́ gẹ̀dẹ̀ wá fún sí ọ̀rẹ́ ọ eléyìí ó ṣe ìyàwó títí ẹ̀ o o ò tí ì ríyàwó ẹ rárá wọn ò tí ì fìyàwó ẹ hàn tí n bá tún gbọ́ pé o pe ọmọ mi níyàwó ẹ ayé ẹ máa bàjẹ́ ni. Ah, ó ti bàjẹ́ ó ti bàjẹ́ already ó ti bàjẹ́ pátápátá àtúnṣe náà ni mò ń wá kiri ni mo ṣe ní kí n wá sọ́dọ̀ nítorí ọdún ẹnìkan látúnṣe yẹn wà so tá a bá make amends a lè continue pẹ̀lú life wa. ó ti bàjẹ́ kò sí nǹkan kan mẹ́wàá ẹ jọ. ẹ ní ẹ ní ẹ sọ lọ́yẹ̀ tó bàjẹ́ yẹn àdúrà continue àní. bẹ́ẹ̀ ni kò lè get back to normal ṣé orílẹ̀ yìí ọlẹ̀ ayọ̀ ti sànú ẹ̀ wo ó ti lóyún bó ṣe wà yìí. ah that should be my pregnancy. are you alright are you insane pregnancy bí gbẹ́nu lẹ́jọ́ ó la gbogbo ẹnu kalẹ̀ fọwọ́ ẹ jẹ́ kó jẹ́ kó mọ bọ́wọ́ ẹ ṣe ń lọ fọwọ́ ẹ hàn fi ṣakọ sí ṣakọ sí. Um. kí Ah, ṣe ah, é. èrè dákú èrè ìdè ìdè ìdè èrè májẹ̀mú òyì ayé ń jayé kò yí padà dòní gbogbo ìlérí májẹ̀mú tó ṣe forí kankan ló mú ṣẹ ènìyàn ló ń fojoojúmọ́ jẹ́ àníbí rẹ̀ ọlọ́run ọ̀rẹ́ bí kan ènìyàn lènìyàn ó máa jẹ́ táláyé àfi kò ní sáyé mọ́ àfèjì sínú tuntun funfun jáde àwa là ń ṣera wá abẹ́ orí àsọ̀rọ̀ ní bá mìíràn ojú tó mọ́ tó tọ́ fún ènìyàn.